اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn nkọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé kí o madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man walah wa ba'd adúpẹ́ fún allah subhanahu wa ta'ala tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń ran ìlànà anábì lọ́wọ́ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama akí gbogbo wa tí a ń gbọ́ wa ní dédé àsìkò yìí pẹ̀lú gbólóhùn islam pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh ètò tí ó ń dé tí etí gbọ́yìn ní dédé àsìkò yìí òun náà ni hadiyun nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam èyí tí yóò jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa tèní òun náà ni èyí tí àkọlé rẹ̀ jẹ́ laylatul qadr wa ma yata'allaqu biha min mafahim òru laylatul qadr àti gbogbo tó sopọ̀ mọ́ òru yìí nínú tó yẹ kí mùsùlùmí kí agbọ́yé àwọn mùdírù wa tí wọ́n bá wa yànnà náà àwọn àlàyé ọ̀rọ̀ yìí àwọn náà ti wà ń kalẹ̀ láti lè ṣe àwọn àlàyé yìí fún wa àwọn náà ni mùdírù wa فضيلة الشيخ المدير أبو مصعب إبراهيم بن صالح أغانيجا فليتفضل مشكورا مأجورا الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلينا أجمعين وبعد أقنفون ألم وبعد ọba tí ó tún sọ́wá de dédé àkókò yìí adúpẹ́ fún ayìn abéèrè àánú rẹ̀ abéèrè ìtọ́sọ́nà rẹ̀ adẹ̀béèrè sincerity lọ́dọ̀ rẹ̀ lérí gbogbo iṣẹ́ ìjọsìn wa kọmọ́sà fi sàánú wa èyí tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni wọ́n ti kà síra wa létí yẹn òun náà ni ọ̀rọ̀ nípa lẹ́yìnlátòlùkọ́dìl kí là ń pè ní lẹ́yìnlátòlùkọ́dìl gbogbo wa náà láti mọ̀ á pàápàá jùlọ àwa tí a jẹ́ àfà ní ojú ọ̀nà ìsìláàmù wa lẹ́yìnlátòlù kọ́dìr kí nìdí tí wọ́n fi sọ́ bẹ́ẹ̀ àwọn àfẹ́sìn wọ́n sọ̀làyé ni pé aṣọ lẹ́yìnlátòlù kọ́dìr aṣọ ló kọ pé lẹ́yìnlátòlù kọ́dìr ní tìtorí pé ọlọ́run ọba subahánahu watahala ó ní ọmọ lọ lásìkò yìí ọlọ́run ọba máa kádàrá lásìkò yìí mọ̀kọ́dírí amálìlẹ̀ ibad gbogbo ikadara iṣẹ́ ẹrú kọ̀ọ̀kan èyí tó ṣe pé wọn ò gbèsè láàrin odidi ọdún kan ọlọ́wọ́n ọba subahana wàtàhálà àsìkò yìí náà lọ́lọ́wọ́n ọba ní máa kádàrá rẹ̀ ló fi jásí pé ní gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ mọ pàtàkì òru yìí nítorí pé àsìkò yìí lọ́lọ́wọ́n ọba ní máa ṣètò rẹ̀ iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan èyí tí ó lò fún odidi ọdún kan bákan náà oru yìí oru tó ṣe pàtàkì gan ni tí ọlọ́run ọba subuhana wàtàhálà tó sì ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn tọ́pọ̀ gan nínú alukur'an kẹrim nínú àwọn ìròyìn tọ́lọ́run ọba fi ròyìn rẹ̀ tó fi já sí pé ní èmi àti a gbọ́dọ̀ fọwọ́ kékeré mú òru yìí kọ́dà bó bá já sí pé ní abábára wa nípò kan tàbí kejì tó ṣe pé kò dùn mọ́ wa tó a gbọ́dọ̀ gbìyànjú bó o láṣẹ lo òru yìí bó ṣe yẹ ká lò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ oyé wa pé òru lélátòlù kọ́dìrì yìí lẹ́yìn látòun òru kan ni tó ṣe pé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ òru kan ni tó ṣe pé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tá a bá ní ẹgbẹ̀rún oṣù ìtumọ̀ rẹ̀ ni pé eighty three years téèyàn bá lò láyé tí ò sí òru yìí nínú ẹ̀ tó jẹ́ sí pé ní eighty three years yìí èèyàn fi ṣẹ́ dáadáa láyé ni èèyàn fi ṣe ìtẹ̀lítọ́ ọlọ́run ọba ìgbọ́rọ̀ sí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìgbọ́rọ̀ sí lẹ́nu lèèyàn fi ṣe tó wá jẹ́ sí pé ní òru yóò sí nínú rẹ̀ gbogbo ìsinlọ́hun téèyàn ṣe nígbà yẹn kò lóore tó ìsinlọ́hun ọba téèyàn ṣe nínú òru kan yìí lásán torí pé ọlọ́run ọba ní pé lẹ́yìn látọ̀lẹ́kọ́ nítorí ìdí eléyìí orúkọ ọjọ́ kan yìí tọ́lọ́wọ́n ọba wa fi sínú ọmọ yìí ọ̀dà kémi àti yín kágbàgbọ́ yé rẹ̀ ọ̀dà kémi àti yín ká bá òru èyí lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú àwọn nǹkan tó yẹ ká lábẹ́ lílo òru yìí àkọ́kọ́ ni pé kí gbogbo wọn mọ̀ dájú pé wíwá òru yìí nínú ìgbésí ayé mùsùlùmí nínú ìjọ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam kìí se tí ọ wà lẹ́ẹ̀kan mọ́ bí ìbá ṣe pé gbogbo ọdún ni ọ máa para títí tálíkì amòfìdé agbọ̀rọ̀gbọ̀ yé bẹ́ẹ̀ gbogbo ọdún lòrú kan yọ máa para títí tálíkì amòfìdé láròrè ńlá ni èyí tí ọlọ́run ọba tó ṣe fún ìjọ anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwa tọ́lọ̀ ń fi ṣe kò ń gé òru yìí lọ́dún yìí ká tún fọkàn balẹ̀ pé lọ́dún tí ń bọ̀ ọ̀tún lọ́pọ̀túnítì láti tún ṣe kẹ́ni láti tún gèèní nínú òru yẹn bá ṣe wá lónú táyé òfin tán nínú àwọn àgbọ́yé èyí tí ó yẹ kí agbọ́yé lábẹ́ òru yìí gbogbo wa láti mọ̀ pé òru yìí kìí ṣe láàrin ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn tá a ní ń bẹ nínú oṣù rọ̀mọ̀dánà yìí kìí ṣe ọjọ́ kan pàtó lòru yìí máa ń bọ́ sí torí pé a nínú wa tó ṣe pé a ti gbàgbọ́ yé gẹ́gẹ́ bí àwọn àdéṣe kan tó súnmọ́ pé àwọn ọjọ́ kan lọ́gbọ́rọ̀ jẹ́ lóòótọ́ ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ ànẹ́bì pé a máa wá òru yìí sínú àwọn àsìkò tó bá jẹ́ odd number àmọ́ àwọn àsìkò tó jẹ́ odd number yìí ànẹ́bì tún sọ fún wa nínú àwọn kan pé bóyá bíi twenty seven bó ti ẹ̀já sí pé ní twenty seven yìí apàdà rí àwọn ọ̀rọ̀ míì tó tún jẹ́ ká mọ̀ pé kò ní dúró lójú kan a gbọ́dọ̀ máa wá sínú àwọn odd number ni tó bá jẹ́ twenty one lóṣù yìí lọ́dún yìí ó lè jẹ́ ọdún tí ń bọ̀ kọ́ jẹ́ twenty three ni ó lè jẹ́ pé ọdún tó máa tẹ̀lé ó lè jẹ́ twenty seven ó lè jẹ́ twenty five ó lè jẹ́ twenty nine kí èmi àti yín ká mọ́ gbọ́kànlé pé ọjọ́ kan nínú àwọn odd number yìí ni ọjọ́ tá a fẹ́ yè péré káwọn àjẹpẹ́ twenty seven twenty seven nìkan lèmi ọ̀sẹ̀ kínní lèmi ọmọ dìde torí pé agbọ̀rọ̀ gbọ́ yé pé òru yìí ṣe ẹ̀kan mọ́ kìí ṣe ọjọ́ kan pàtó ní ọmọ ọmọ ní gbogbo ọdọọdún ó ṣeé ṣe kọ́ máa yí káàkiri nítorí pé tá a bá ní ọjọ́ kan pàtó ní ọmọ ẹ̀jẹ̀ ní gbogbo ọdọọdún àwọn tó ṣe pé wọ́n rojú wọn ò fẹ́ sin lọ́wọ́n ọba bó ṣe yẹ kí wọ́n sìn kò sí tàbí ṣùgbọ́n wọ́n jẹ́sí pé ní àwọn ọjọ́ yòókù wọn ò ní dìde láti sin ọlọ́wọ́n ọba ajẹ́sí pé ní ọjọ́ tí wọ́n ti ní òru yìí nìkan ọjọ́ tá a ti mú pàtó bóyá twenty seven ni àbí twenty five ni òun nìkan ní ọmọ dìde torí ìdí ọlẹ́yìn ni sẹ̀ríà lọ́lọ́wọ́n bá fi gbé kalẹ̀ bí kọ́mọ̀ mọ́ ní ọjọ́ kan lóbi jẹ́sí pé ní táàbà tiẹ̀ wá àmọ́ wá sí kan nínú àwọn ọjọ́ tá a sọ yìí bóyá twenty one ni bóyá twenty five ni bóyá twenty three ni bóyá twenty seven ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà lára àwọn àgbọ́yé èyí tí afẹ́kágbọ́yé lábẹ́ lílo òru yìí gbogbo ẹni tọ́lọ̀ ń bá kádàrá pé kó dìde ní òru yìí kọyàn náà fìlà irú ẹni bẹ́ẹ̀ yóò rí ẹ̀sán òru yìí kódà tó bá já sí pé ní kò tiẹ̀ fura mọ̀ pé òru tóun wà náà ni òru ọjọ́ yẹn torí gbà mí ẹlòmíì yóò dìde lóru yìí àmọ́ kò ní rí àmì kan pé ah, sóru yìí náà sì lóru táwa yìí gbogbo ẹni tọ́lọ̀ ń bá kádàrà tó bá ṣe ìjọsìn tí ṣẹ̀rí àmúwá fún wa nínú òru lé látòlẹ̀ kọ́dérì kódà kọ́mọ́ láǹfààní àti fura mọ́ àwọn orí àbí àwọn àmì kan tí ó fi mọ̀ pé ah, òru yìí náà lòní gangan náà lòru lé látòlẹ̀ kọ́dérì kíru ẹni bí ọ̀fẹ́ mi balẹ̀ pé òun ó rí ẹ̀sán rẹ̀ nítorí pé tí anábíwá muhammad sọlọ́lá àlewọ̀sálẹ̀ tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ni pé mọ̀nkọ́ ọmọ lẹ́yìn latalkọ́dìr ìmọ̀ẹ́nà wà ti sábà gbogbo ẹnikẹ́ni tó bá dìde tó bá yẹn náà fìlà lóòrò lẹ́yìn latalkọ́dìrì lẹ́ni tó nígbàgbọ́ sí pé ọlọ́run ọba ló ní kóun ọyàn náà fìlà yìí tó sì nígbàgbọ́ pé ọlọ́run ọba lọ́kadàrà àwọn oore sínú àwọn oṣù yìí tó dẹ̀ tún ro kàpọ̀ wọn ọlọ́run ọ̀sán òun lẹ́sàn-án kíru ẹni bẹ́ẹ̀ kọkàn balẹ̀ pé ọlọ́run ṣe àforíjì ẹ̀sẹ̀ fóun kí la fẹ́ mú látàrí eléyìí a rí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò sọ nínú ẹgbà wa hadesi yìí pé ẹni tó bá dìde kírun yìí tó wá nímọ̀ nípa ipe ọjọ́ òní gangan ní látòlẹ̀kọ́ dìde anabi ọ̀sán mẹ́ tó dìde eléyìí ọba àmà ipò nílò òrùlé látòlẹ̀kọ́ dìde ọba àmà mà so sáà dìde ó se ń tọ́yẹ kó o se lásìkò yìí eléyìí ó túmọ̀ sí pé ẹ̀sán òru yẹn ọgbà ẹ̀sán òru yẹn ọgbà náà tí a bá wá iye ẹni tó fẹ́ iye òrùlé látòlè kọ́dìrì ọ̀nà wo bóò ló ṣe yẹ kó yẹ òru yìí gẹ́gẹ́ bí mùsùlùmí èyí tí ń sojú kòkòrò pé fi òun ṣe kò ń gẹ òrùlé látòlè kọ́dìrì wo lásìkò tá a ọ̀gọ̀rọ̀gọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà ni wọ́n fi ń yí òru yìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn oríṣiríṣi àwọn nǹkan òun ni wọ́n ń ṣe tí wọ́n fi ń yí òru yìí tó ṣe pé tá a bá wò ó àwọn nǹkan yìí ò ní basic nínú ẹ̀sìn tá a fi rán ànábìwá muhammad sallallahu wa sallam àwọn nínú ìmọ̀nà muhammad sallallahu wa torí ìdí eléyìí ló fi jásí pé ní a gbọ́dọ̀ mọ àwọn nǹkan tó yẹ ká fi yí òru yìí nínú àwọn ìjọsìn alákọ̀ọ́kọ́ ẹni tó fẹ́ yí òru lé látọ̀lẹ̀ kọ́dìrì tó sì fẹ́ kí ọlọ́run ọba ó fòun ṣe rẹ̀ ọgọ̀rọ̀ mọ ẹwọ́ òru yìí pẹ̀lú kó gbìyànjú nínú àwọn ìjọsìn sí fi ro kan ẹ̀sán ńláńlá ti ń bẹ nínú orinlẹ̀ nínú àdéṣe ìyàwó aisha rọ́díyàlláhu ta'ala àníyà ó ní òjíṣẹ́ ọlọ́run ọba káàna yẹ̀ṣẹ́hìdù máàlá yẹ̀ṣẹ́hìdù fi gẹ́rì ha ó ní ànábì máa gbìyànjú irú gbìyànjú èyí tí èkí ń gbìyànjú yẹn lásìkò míì ànábì máa ń gbìyànjú rẹ̀ nínú òrùlé látọ̀lẹ̀ kọ́dìrì bákan náà ẹni tí yóò máa yẹlé látọ̀lẹ̀ kọ́dìrì fi ń yẹ òru yìí ni ká ṣe àlẹ́ ètè káàfù ìkóra dúró sínú mọ́sálásí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé rẹ̀ fún wa síwájú nínú àwọn nǹkan tá a fi yé ọ̀rọ̀ yìí òun náà ní ká yé ọ̀rọ̀ yìí bí kẹ́fìrà ti sojú ní fi hà kárí pé a kírun lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ yìí pẹ̀lú májẹ̀mú pé ká ní ìgbàgbọ́ sí pé ọlọ́run ọba yóò san wá lẹ́sàn ká sì ní ìrokàn sí àwọn ẹ̀sán yìí èyí tó ṣe pé ọlọ́run ọba subahana wàtàhálà ó gbé kalẹ̀ fún wa ẹ rí i pé a sọ fúnra pé ẹni tí ọba yí orú yìí kó rí i pé òun kó kírun dáadáa kó forí kanlẹ̀ fọlọ́wọn ọba dáadáa kó yan nẹ́fìlà dáadáa eléyìí ni ọ̀nà tá a máa gbà tá a máa fi ń ye òrùlé látòlè kọ́dìrì ẹjọ́ bó ṣe rinlẹ̀ nínú hadith èyí tí a ti kà fúnra wa síwájú bákan náà ẹni tí ó yẹ òru yìí nínú àwọn iṣẹ́ èyí tó dáa tá a nífẹ̀ẹ́ sí tá a fẹ́ ká fi yí òru yìí òun náà ní kí mùsùlùmí ọgbọ̀dọ̀ pọ̀ lẹ́ni tí ó mọ̀ sí àdúà ọgbọ̀dọ̀ pọ̀ lẹ́ni tí ó mọ̀ sí tí ó bí ọlọ́run ọba yàtọ̀ sí àwọn àdúà tí ò sí ẹgbà wá fún nínú àwọn àdúà èyí tó da tó yẹ ká máa pààrà nínú òru yìí òun náà ni àdúà kan èyí tí ìyàwó aisha ti anabiwa muhammad tọkọ ó bè lọ́dọ̀ anábíwá muhammad ó ní arọ àìta ìwà fàkítọ́lẹ́yìn látàlẹ́kọ́dẹ̀rẹ̀ máa akólófìyà ó ní ìdí anábì sọ fún mi tọ́lọ̀ ń bá fi mi ṣe kò ń jẹ òrùlé látàlẹ́kọ́dẹ̀rẹ̀ kí ni mo fẹ́ máa wínú rẹ̀ anábì dá lóhùn pé kúlì allahumma innaka afuwon ìrì ọlọ́run ọba ìrẹ́lọ́ba tọ́ jẹ́ alámójúkúrò tó hibbola afuwa o sì nífẹ̀ẹ́ àmójúkò púpọ̀ fàáfọ̀ á ní sàmójúkò fún mi anábì ní kí ìyàwó aisha ọmọ pàrọ̀ ilé ẹ̀rí gbólóhùn yìí láàmà wí gbólóhùn yìí láàmà sọ ìwọ tó bá yan náfìlà tó bá sú ọ nínú òrùlé látòlù kọ́dírì nítòkù tó ọmọ ṣe òun nìkan ọmọ wí gbólóhùn ìkọmọ fi ṣàdúrà béèyàn bá wí eléyìí kó tún máa sọ pé allahumma inni as'aluka al-afwa wal-afiyata fi dunya wal-akhirah ilé ọlọ́run ọba mò ń bèèrè lọ́dọ̀ rẹ àfọwà àmójúkò mo sì ń bèèrè àlàáfíà lọ́dọ̀ rẹ láyé bíbá yà àti ìyẹ́gbẹ̀rẹ̀ alìkẹ́yàmọ̀ nínú àwọn àdúrà tó lóore jù nígbà tí ẹnìkan lọ síwájú anábíwá muhammad ó ní ayúdọ ayé afdol èwo nínú àdúrà ló lóore jù táyà wọn máa ṣe anábì ní kókó máa tọrọ báyìí pé allahumma inni as'alukala afọwà wàlàáfíà tafi dóníyà wàlàáfíà ẹ̀rí torí ìdílé ìjàmọ́ àwọn táàmù wílélẹ́yìn nínú káyanáfílà àbí ká máa ṣe àdúrà yàtọ̀ sí àwọn àdúrà oríṣiríṣi táwọn èèyàn ti kójọ lónìí tàbá tí ń wí gbólóhùn yìí kódà lábẹ́ eléyìí náà àtọ́ra àwọn kan tó já pé ní táwọn bá tún fẹ́ lo gbólóhùn àdéṣe aisha yìí wọ́n ní allahumma innaka afóho allahumma innaka afóhun kẹrìmùn kò sí ìgbàwá kẹrìmù tọ́lá làáfíà ìgbàwá tọ́lá làáfíà gẹ́gẹ́ bó sì wà nínú tírímì sí òun ni èyí tí a kà fúnra wa yìí akíyèsí àwọn nǹkan tá a ṣe nínú òru yìí la sọ fún wa yìí tá a bá wá ní ká wò lónìí ọgọrọ àwa mùsùlùmí oríṣiríṣi àwọn nǹkan òun là ń ṣe tí ó sì lè bá òru yìí lọ tó ìjà sí pé ní ọlọ́run ọba kò ṣe ní mọ́jẹ̀mú fún wa ibi ká fi nǹkan yìí ká fi yí òru yìí ara àwọn èèyàn lónìí tó fẹ́ yí òru yìí ara àwọn èèyàn tí wọ́n mú ọjọ́ fún bóyá nu mọ́ṣáláṣí kan ni wá ní òní ìlọ́jọ́ lélátòlè kọ́dìrì ti wá lélátòlè kọ́dìrì yìí sí ní tíyẹn máa ń ṣiṣẹ́ rí múnì fún èèwọ̀ ni ẹnìkan ò kí ń mú déètì fún pé mọ́tíláṣí ti wá níbí báyìí o àbíjọ ti wá twenty seven of ramadan òru rẹ̀ òun láàṣẹ lélátòlè kọ́dìrì ti wá eléyìí ò sínú lànà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam eléyìí ò sí nínú ìmọ̀nà tá à nẹ́bì mú wá fún wa a gbọ́dọ̀ rí jẹ̀mọ́ kí wọ́n wá kóra wọn jọ kún wá ní òní lọ́jọ́ mẹ́látòlè kọ́dìrì tàwọn kò sínú sẹ̀ríà bí ìbá ṣe gbé gbogbo kálukú iye ọmọ iye òru yìí ẹ̀rí nígbà tá a sọ lẹ́ẹ̀kan nínú àdéhìsì alánàbí ni máa ń kọ́ ọmọ lẹ́yìn látàlẹ̀ kọ́dìrì ìmáàdá ti sáàbà ẹnikẹ́ni tó bá dìde lóru lẹ́látòlè kọ́dìrì anábì òní jẹ̀mọ́ kan kó dìde àbí kún tiẹ̀ wá mọ́jọ́ fún torí ẹ̀ pé àkín mú déètì fún lẹ́látòlè kọ́dìrì kálukú ní ọmọ èèyàn bóyá nínú ilé rẹ̀ ni bóyá tàràwì tá a máa ń kínu wa òun látún ké gbogbo ẹni tó bá kí tàràwì inú mọ́ṣáláṣí náà ó ti yẹlé látòlè kọ́rì náà nù kọ́sà àti láàánú yẹn pélé látòlè kọ́rì làwọn fi tàràwì yẹn ké a sì máa ké lọ ní gbogbo ọjọ́ yẹn kí wá sí pé àwọn amú ọjọ́ kan pàtó gbogbo ẹni tó bá mú ọjọ́ kan pàtó irú ẹni bẹ́ẹ̀ kò lè rí oore tí ń bẹ lára lé látòlè kò lè rí àǹfààní tí ń bẹ lára lé látòlè nítorí pé ó ti sé lọ́nà tánàbí òfin ṣe ẹjẹ́ abẹ́lẹ̀ lọ́dọ̀ wà sáàrí àwọn máa ń lásì ń bẹ láyà nẹ́dùwà muhammad sallallahu alaihi wasallam nínú ìlú madina kìí ṣe mẹ́ta mọ́ ọ̀tọ̀ ni masalasi kuba ọ̀tọ̀ ni masalasi kiblatin ọ̀tọ̀ ni masalasi nabawi àwọn masalasi àtàwọn masalasi mi náà ti ń bẹ ẹjẹ́ àbẹ̀ lọ́dọ̀ wa sáàrí masalasi kan náà masalasi tí wọ́n ní ọjọ́ òní ọjọ́ ilé torí ìdílé jama gbogbo jama mọ́sálásí tí wọ́n bá mú ọjọ́ fún lélátòlè kọ́dẹ̀rẹ̀ tí wọ́n irú eléyìí ti kúnnú lànà anáduwa muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá dẹ̀ serú eléyìí kò ní gbalada rẹ̀ nítorí pé ó ti fi ìlànà anábì lẹ̀ wàkà ìrọ̀lá adé adéyò muhammadin sallallahu alaihi wasallam lára àkíyèsí èyí tó yẹ kí á gbọ́yé látara lélátòlè kọ́dẹ̀rẹ̀ yìí náà á tún ráwọn èèyàn nínú àwọn tí wọ́n mọ́jọ́ fún yìí tó ṣe pé ìmọ́jọ́ fún wọn yìí ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe ara wọn tí wọ́n sọ kùránì kalẹ̀ ara wọn tí wọ́n sọ kùránì kalẹ̀ gbogbo ẹni tó bá ké tó bá sọ kùránì kalẹ̀ lórí lẹ́látò lè kọ́dìrì kò yé lẹ́látò lè kọ́dìrì o torí pé níta ànábì sọ fún wa ni pé kí ni ká yẹn náà fílà àbí ká máa bí ọlọ́wọ́n ọba má fi kùránì bẹ́ lọ́wọ́n ọba lẹ́nu òru yẹn nítorí kò sínú mọ̀nà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí táwọn yẹlẹ mi lè máa wo pé kí ni wọ́n tó ń sọ yìí ṣé kùránì ò ṣe bẹ́ lọ́wọ́n ọba ni ń máa tọrọ àdúrà díkìrí àdúrà lànàbì ni a máa ṣe nínú kọ́ ọmọ yẹn nẹ́fìlà kò sì máa bẹ lọ́wọ́n bá níbẹ̀ àbí kò jòkó lásán kò sì máa wí gbólóhùn tí ànábì tó kọ́ àìsà yìí àbáwọn gbólóhùn míì tó súnmọ́ gbólóhùn àdúrà bí aláhùnmá fèrèlè aláhùnmá irhamuni ilé ìlú lè máa ṣe lérò lé látọ̀lù kọ́dìrì yàtọ̀ sí ẹni tí ń ṣe ìtìkáàfù nu mọ́ṣáláṣí òun tún lá ṣe oríṣiríṣi èyí tó ṣe pé àyàn tọyọ bí yọọ máa ṣe lọ́sàn-án ọ̀sán ìgbẹ̀yìn rọmọdánà ni àbí lóru rẹ̀ àmì tí yẹlé látọ̀lù kọ́dìrì nǹkan méjì tí wọ́n máa ṣe òun náà ní máa kírun àtún ara àwọn èèyàn wọ́n mọ̀ sí wáàsí ara àwọn èèyàn wọ́n mọ̀ sí wáàsí èyí tó ń selẹ́ látò lè kọ́dé kò sọ̀rọ̀ wáàsí ń bẹ̀ o àsìkò wáàsí ọ̀tọ̀ ni o àsìkò wáàsí ọ̀tọ̀ ni o ara àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ wọ́n láwọn ṣe astagfurulọ astagfurulọ astagfurulọ eléyìí kè sínú pé ká kóra wájọ ká máa ṣe astagfurulọ kálukú ní ọmọ adáyé irú yẹn tá a bá sì kí tàràwì tá a fi yé òru yẹn tá a bá ti ké tán subahana kalahuma gbogbo ẹni tó bá sì yé òru yìí kò bá yé lẹ́yìn àkọ́kọ́ òru ni bóyá lẹ́yìn ìṣáì àbóyè nígbòrún ìgbẹ̀yìn rẹ̀ ni ó ti yí òru náà nù àwọn nǹkan yìí òun lọ́yẹ̀ká gbọ́ yìí àtúnwọ́n ara àwọn nǹkan lónìí tó ṣe pé àwọn náà ní wọ́n kóra wọn jọ náfìlà ni wọ́n yàn àmọ́ náfìlà tí wọ́n yàn yìí wọ́n mú déètì fún ni wọ́n ní òní ni déètì òní ni òru táwọn ó kì í lélẹ́ látòlì kọ́dìrì tiwa wọ́n wàá mú déètì wọ́n wàá kóra wọn lọ́bì kan wọ́n lọ yàn náfìlà fún ẹjẹ́ á béèrè lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ní àbí umar ló kún wọn jáde pé òní ni èdè títí wa á lọ yẹn náà fìlà mi báyìí gbogbo ẹni tí ń serú eléyìí ń se àdádálẹ̀ ẹnu ẹ̀sìn wa ni torí ìdí eléyìí jẹ́ mọ́ mùsùlùmí a gbọ́dọ̀ rí i pé àṣàmójútó eléyìí nínú àwọn nǹkan tó yẹ ká tó gbọ́yé lábẹ́lé látòlè kọ́ dìde àti sọ́n táàfì yìí fúnra wa àti sọ́n táàfì yìí fúnra wa àwọn èèyàn tún máa ń lo lé látòlè kọ́ dìde láti fi kówó jọ lé látòlè kọ́ dìde ṣe afẹ́nù láti fi kówó jọ fún mọ́sálásí o kì í ṣe afẹ́nù láti fi kówó jọ fún jọ wa o àwọn yóò tún wọn tẹ̀ ẹ́ ó ti yé ìmọ̀ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó gbẹ̀sìn fún anábíwá muhammad ó ní òru yìí ni kọ́ máa fi kí ni kọ́ máa fi kówó jọ ni eléyìí òru tá a fi ṣe kíni tá a fi ṣe ìbára fọlọ́run ọba ni tá a sì fi gé ni òru tó pọ̀ kọ́dà ń tójú owó tẹ ẹ fẹ́ kójọ lásìkò lé láti olùkọ́ di tẹ bá bẹ lọ́wọ́n ọba láwọn àsìkò yìí ọlọ́run ọba ó fún yín ní tójú bẹ́ẹ̀ lọ àwọn kan tún wá tẹlé láti olùkọ́ wọ́n tún wá tẹ wọ́n tẹ envelope fún torí ẹ̀ ìwọ́ tó ń tẹ envelope fún lérò láti olùkọ́ délé gbogbo ọtọ́ bá rà wọ́n ti ń tẹ envelope wọ́n ti fi ìlànà anábìlẹ̀ o mọ́ fowó sírò owó ní nǹkan bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá fẹ́ kówó jọ fún mọ́sálásí ẹ̀sìn lọ́ńchìn ẹ mú àsìkò míì fún ọjọ́ lọ́ńchìn tí èyí sàsìkò lé látòlè kọ́dìrì kẹ́ẹ̀fì sí lọ́ńchìn kẹ́ẹ̀fì kówó jọ fún mọ́sálásí àbí kẹ́ẹ̀fì kówó jọ fún lékewò yín àbí kẹ́ẹ̀fì kówó jọ fún ẹgbẹ́ yín àmọ́ ẹ má lo àsìkò lé látòlè kọ́dìrì orú kan lóore ju eighty three years lọ nínú gbèsè ayé ọmọnìyàn kẹwàá ní òrùlé mọ̀ fi kówó jọ ẹ mọ̀ ẹ mọ ẹyìn àwọn èèyàn ẹ tún ní eléyìí lẹ fi ya alága lónìí eléyìí gbogbo ìwà láì pátipàti ni pàǹtí ni gbogbo eléyìí torí ẹ gbogbo àwọn èèyàn tó bá a débi pé wọ́n ń se ilé látò lẹ́kọ́dẹ̀rẹ̀ wọ́n ń se lọ́sàn-án nàhárù lẹ́kọ́dẹ̀rẹ̀ subhanallah ama yusrikun kí ni túmọ̀ eléyìí jẹ́ mọ́ mùsùlùmí ẹjọ́ ẹjọ́ ẹjẹ́ ká padà síbi ẹ̀sìn wa ẹjẹ́ á padà síbi ìmọ̀nà anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí n sọ fún wa pé orú yìí orú kan tó ṣe pé kíni ó ṣe pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí tí mùsùlùmí sì gbọ́dọ̀ wá dáadáa bí yẹn bá wá wá orú yìí bó sì yẹ kọ́ wa islam tún gbé kalẹ̀ fún wa pé alápẹ̀rẹ̀ ẹ̀kan tá a máa fi mọ̀ pé orú yìí la wà bóyá làárọ̀ rẹ̀ ni àbí nínú yẹn gangan nínú àwọn àpẹẹrẹ tẹ́yẹ pa máa rí tabara yẹn kó ṣe ṣe ká ma fi mọ̀ pé inú òru ilé látòlẹ̀kọ́dé làwà òun ni tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ti sọ fún anabi ni laylatul qadr laylatun samuha taliqa anabi ni òru laylatul qadr òru kan ni tó ṣe pé ó rọrùn púpọ̀ ìyẹn ni pé wẹ́dà níjọ́ náà lọ́hùn yóò nọ́mà lóòrò laylatul qadr atẹ́gùn kò ní fẹ́fẹ́ jù yóò nọ́mà bákan náà láhàárọ́tàn láhàárọ́tún wàrà bárìdà òrùlé látòlè kọ́dìrì yìí láàárọ̀ tó ń wá lábáàrídà òru yìí ò ní gbóná mọ́yàn ọ̀fà yìí tí ò ní wà mẹ́ bákan náà òtútù ò ní mú yàn bẹ́ẹ̀ nínú òrùlé látòlè kọ́ nínú táàfin mọ̀ pé òru yẹn ni tó bá di àárọ̀ ọjọ́ náà anabiwa muhammad sallallahu alaihi wa sallam oni tó subi husham susọ bi hataha dọ̀in fatan hamara oni ní àárọ̀ ọjọ́ lílátòlè kọ́dìrì tá fẹ́ mọ̀ pòrò rẹ̀ lálùkọjá ó òòrùn lọ́jọ́ náà lọ́hùn yọ ìyọ níjọ́nà lọ́hùn yọ wà yọ léyìí tẹ́bẹ́ kò ní mú jù kò ní máa tàyàn lára yọ wà níwọ̀ntúnwọ̀nsì eléyìí ni àwọn àmì èyí tá a lè fi mọ̀ pé nínú òru lélátòlùkọ́dé làwà nínú àwọn àmì tá a tó fi mọ̀ ni pé ní òru lélátòlùkọ́dé rè ìbádọ́ rọrùn fún gbogbo ẹni tó bá dìde níjọ́ lọ́hùn ìyẹn ni pé yọ gbádùn ìjọsìn rẹ̀ yàtọ̀ sí àwọn bí sì máa ń gbádùn ìjọsìn láwọn oṣù míì bákan náà nínú tá a fi mọ̀ pé òrùlé látòlù kọ́dìrì ni ẹlòmíì ọlọ́run bá máa fẹ́ sàánú rẹ̀ tí ó sì rí lójú oorun pé òní ni òrùlé látòlù kọ́dìrì àmọ́ kéèyàn bá rẹ́lẹ̀ lójú oorun kọ̀sọ́lé kọ̀sọ̀yàn di o ilé ọ̀sọ̀yàn di wòlé o ọlọ́run ọba kàn fẹ́ fi mọ̀ wá látòjú oorun ni tábà wá wò ó lónìí náà àwọn èèyàn tó ti wá ní àgbóyè oríṣiríṣi tí wọ́n tún gbé jáde lábẹ́ eléyìí nípa pé tafẹ́fẹ́ mọ̀ kọ́dún ilé látòlù kọ́dìrì ni ara àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ arínú àwọn èèyàn tí wọ́n ní pé níjọ́ náà lọ́hùn oorun yóò forí kalẹ̀ lórí lílá tó lè kọ́dí kò sí tọ́jọ́ lé nínú ẹ̀sìn anábíwá muhammad sallallahu alaihi wasallam ara àwọn èèyàn tó ń nu àmì tá a fi mọ̀ òun ni pé ajá kò ní gbó lóru náà eléyìí ò sínú mọ̀nà anábíwá muhammad sallallahu alaihi wasallam ara àwọn èèyàn tó ń lé lórí lílá tó kọ́dí gbogbo ilé tí wọ́n kọ́ sí ayé pátápátá gbogbo ẹ̀ wọ́n ó di ní tó ṣe pé àwọn náà sùn ìrọ̀ láńlá ìrọ̀ funfun ilé máa ń sùn ilé òkè ń sùn o ara àwọn èèyàn tí wọ́n tún sọ àwọn nǹkan míì tó sílé nínú táwọn èèyàn sọ ni pé kí ni wọ́n ní gbogbo nǹkan tó bá jẹ́ iyọ̀ níjọ́ náà lọ́hùn wọ́n ní yóò di tí ó dùn bí ṣúgà àá eléyìí náà kò sínú àkọọ́lẹ̀ tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ti o sọ fún wa tó dìde lè jama a kí àwa mùsùlùmí kájọ jàre káwo bá ṣe bòrò yìí lò kámàlà ń ka kùránì kámàlà ń ṣe wáàṣí kámàlà ń ṣe gbogbo àwọn nǹkan míì èyí tó ṣe bí kíni ànábì òmu wa èèyàn máa yí oró yìí ní pẹ̀lú kọ́mọ yẹn náà fílà bóyá lóhun nìkan àbí kí wọ́n yan jẹ̀mọ́ kí wọ́n sì má mú ọjọ́ fún un èyàn máa yí oṣù yìí pẹ̀lú pé wọ́n máa wípé lóhun pé aláhùnmá ìnaka afọ́wọ́n tó ṣẹ̀gbọ́n afọ́wáfà àfọwá ní kọ́ máa ṣàdúrà yìí kọ́ máa wí kọ́ máa pàrà rẹ̀ kọ́lọ́n wa subahana wa taala kọ́ máa ṣàfi òdodo kò fi màwá ní òdodo kò fi bàjẹ́ màwá ní ìbàjẹ́ subahana kallahu fi kò sì ṣe rọrùn fún láti jẹ́nà sí adúpẹ́ fún allah subhanahu wa ta'ala a sì ń fi ẹ̀mí ìmọ̀rin hàn sí àwọn mùdírù lékè wa máàdù marbun al-khattab àbí allah subhanahu wa ta'ala kí mọ́ṣàbá tún bá ṣàlékún ìmọ̀ wọn mọ́ṣà tún jẹ́ kí kí wọ́n wúlò fún ọmọ jù báyìí lọ eléyìí náà ni tí wọ́n ti bá wa sọ nípa òru laylatul qadr ká àwọn ibi tí ó bá ti yẹ kí atúnra wa ṣe kí a gbìyànjú ká túnra wa ṣe ń bẹ̀ kí àwọn ìjásí wa kí wọ́n mọ́ bá a máa fi orí sánpọ́n lọ́dọ̀ allah subhanahu wa ta'ala ládàá la fẹ́ gbà kó mọ́ jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni àtúmọ̀ṣẹ̀ àbí allah subhanahu wa ta'ala kí wọ́n ṣàfi ẹnìkankan wá ṣe kò ń gẹ òrùlé látùl kọ́dìrì yìí kó mọ́ ṣàgbàdúrà ẹnìkankan wá ń bẹ̀ fún ọpẹ́ pàtàkì fún àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ lọ́lọ́kan òjọ̀ subhanahu wa ta'ala kí wọ́n ṣàbá tún máa mọ san wọ́n lẹ́sàn dáadáa kó mọ́ ṣàbá máa bùkún wọn bákan náà ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé ẹ àkáǹtì nọmbà yìí kalẹ̀ láti lè máa fi ran ètò yìí lọ́wọ́ kó máa tẹ̀síwájú bóyá fún ọdún yìí ni àbí ọdún míì tí a tún mú nínú Ramadan àbígbà míì náà ni bákan náà tá a bá ní owó náà bóyá díẹ̀díẹ̀ ni àbí púpọ̀ púpọ̀ ni a máa fi síbẹ̀ lóṣooṣù ni títí tí ètò yóò fi jẹ́ òun kí a gbìyànjú àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ṣà jẹ́ kó rọrùn fún ẹnì kankan wa àkáǹtì ni mu ètò yìí òun náà ni Maad Umar bin Khattab léyìí tí account number rẹ̀ jẹ́ two zero one seven six six six four six six lẹ́ẹ̀kan sí account number yẹn ni two zero one seven six six six four six six tí bank name ó sì jẹ́ first bank àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ṣà ṣe ń rọrùn fún wa kó mọ́ṣà san alẹ́sàn dáadáa tá a bá ti ń ṣe léyìí bákan náà àwọn tá a bá ní ìbéèrè nípa àlámọ̀rí ẹ̀sìn wa ẹ jẹ́ kí á pe nọ́mbà yìí zero eight zero two eight two five nine six five seven lẹ́ẹ̀kan sí zero eight zero two eight two five nine six five seven a tún pàdé ní ọ̀la bí idinila ìtàhálà ẹni tí ń darí ètò náà ni musaddiq bin zakariya bin sa'ad ọmọ àdúrà ló ń dágbére pé assalamu alaikum wa rahmatulahi wa barakatu. allahumma taqabbal salatana òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé madu umaru gun kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru gun kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru gun kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.